láyé àìmọ irú àwọn ọmọ nù. ìdá níbọ̀ ẹ̀tọ́. bàbá wa oyè kan tàná ní ọmọ wa mọ̀ pé mo fọmọ sáyé. inú wọn mọ̀ dùn pé mo fọmọ sáyé. àwọn míì ń bẹ́rù àwọn òkú tó ti kú àwọn ń sunkún lẹ́yìn kìámọ̀ ni àwọn ọmọ tí wọn ò rántí ṣéènì báyìí ni wọ́n jù sọ́run bíi patí alọ́ ọ̀rọ̀rùn wọn ni òòrí jíǹdì bàbá rẹ̀ sì ń jìyà ló bàárẹ̀. tàwẹ́tà fọkùnrin ọ̀sà ikùn bí màníyà ti wọ́pọ̀ lómọ́rẹ̀ mi náà àṣìyà tí máa ti já sí wọn. àwọn tí wọ́n bá ní sẹ́ǹsì dáadáa ni wọ́n mọ̀ pé Buhari wà sí ní ṣe àmọ́ àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ ọlọ́run tún wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ẹlòmíràn ní nípa yẹn lẹ́rìn ni nígbà tí òye yín bí n bá lọ pẹ́lẹ́ tó máa wò pé à ọ̀rọ̀ lọ́sọ̀ ọ̀fọ̀ sáyé òun sunkún lọ́hùn sáyé ikú rẹ lọ́wọ́ kùn ni. tàhásà fọkùnlù sálíkùn bímọ níyàtì. ọ̀nàrẹ́bù Sùlẹ́yìmán oyè kan irú eléyìí ni a máa ṣe lọ láyé ọ gbọ́dọ̀ yí padà dáhùn mi ò tún kọ sí ọlẹkùn ó lè ṣe rí níwájú Ọlọ́run. tàà ṣe fọkùnrin yóò. ọba ni bàbá rẹ ìwọ náà ọmọ ọba ẹ̀mí rẹ ó sì gùn ó dé ó dé bẹ̀yìn abẹ́mi bá ti gùn ẹ̀mí ni kọ́lọ̀ ń jó gùn bàbá ti gùn ó dé bẹ̀yìn ọ̀rọ̀ tí ń tónu ọ̀pọ̀ ọmọ ọmọ ọba tí ó gbóhùn ọba tí ò ní tọ̀ wò àmọ́ ọmọ bẹ ọlọ́run ọlẹ́ yìí tí wọ́n ṣe yìí ò ní gbóhùn ẹ̀ ọ́ tọ̀ wò ó jẹ́ ni. amina. ẹ̀mí gúnmọ̀ ní kọ́ máa tọrọ oyè kan tànà bí ọba síwú ẹ̀yìn ni àníran ti oyè kan tànà mọ̀ tọ́bẹ̀ẹ́sì bá dìde tó pé kí ni malian tó ń gbé ẹ má lọ wá tẹ̀ bá wa wọ́n gbé gbogbo wọn wá àwọn mọ̀lẹ́kà ni wọn ò ní wà yín náà. tàhásà fọkùnlù sàlìkùn bímọ níyàtì. sàwùzù bàbá oyè kàtà náà ọmọ rẹ ni wọ́n tọrọ ọlọ́rẹ́bù ni ẹlòmíì tọrọ ọmọ sálálá anábìsàkárìyà bọ̀ tọrọ ọmọ one hundred and twenty years ọmọ ọgọ́fà ọdún ní sàkà tó tọrọ ọmọ. A'udhu billahi minash shaitani rajim. Ibẹ̀ ni wà ní àyín ìparí primary Teru irun ìyàmọ́lẹ̀ wọ́n ń kó bímọ ọmọ ń bímọ. Bismillahi rahmani rahim. Ibẹ̀ ni wáyà ní secondary school lọ́wọ́ àwọn èrò wókè parí. Ó ti fún yàn méjì lóyún wọn wá ń kó tún gbé wọn tún gbé kéré tó kọrin jáde ṣé dáadáa wá nù pé ẹ̀yin lẹ́yìn sí dáadáa ọ̀tọ̀ níbi ẹni ọ̀lọ̀ ọ̀tọ̀ ní ti ń wì ọmọ tán lẹ̀ ní nígbà tó lè kọjá sáré bí tèmi wọ́n lọ́mọ tán lẹ̀ ká tó parí. babalá oyè kan ọ̀fọ̀mọ àrísáyé oyè kan tàná ọ̀fọ̀mọ àrísáyé. wọ́n tọ́ tọ́ ìyá ìdúnádàá rọ́bì ẹ̀yin jàǹkàjàǹkà tẹ wà ńlẹ̀ àtàwọn àti àfọlá yín tọrọ kọlọ̀ kò sí wá jàǹkà ẹ̀yin mo kí yín púpọ̀ ànábì sàkà ó hàn ó lọ ni èyàn ló mọ gọ́fà ọdún one hundred and twenty years ẹsẹ̀ wá ní wọ́n lọ́hùn. wọ́n sàkárì ìyá ìnáda rọ́bà òun. àlùkùránì nínú ọ̀pọ̀lọpọ̀ màá ké má ẹlòmíín náà ké ń gbà yẹn nígbà tí ó ṣe ìyàwó òun náà ké wọ́n gbé láwà nìkan fún bí èèkàn ẹ̀ sí gbogbo àwọn ọ̀rẹ́ náà wájú òkú tì àní wọ́n tún ṣe wàlímà wọ́n tún wá mú ọtí ẹ wá yé tí ọ̀dà wàlímà là ń ṣe fáwọn tó wá tó sí à ẹ̀ẹ́dá alẹ́ ni wọ́n wá gbéjà nínú ìwọ́nú pati kùránù wọ́n wá ń dẹ ọtí sọ̀rọ̀ rẹ̀ yìí kùránù náà wọ́n kéré sí ẹlòmíì ò lè ké mọ́ yìí ẹlòmíì sì ẹ̀ tún tíra yìí ìpè lọ́sẹ̀ ńgbà tí ìparí gbogbo tíra tí wọ́n kó fún ẹyọ mẹ́ta wà wà bíi wà bíi mùrìsàlì iná wà wà wà wọ́n ń pẹ́ ẹ̀ wọ́n kó àlàyé kó fáwọn ọmọ tó dé. wọ́n ti kárí ìyá ìnáda rọ́bà òun. ẹ máa kéwú ẹgbẹ́ àfa lábẹ́lé. ike wa wìí pé ah, a bá lọ mọ́kẹ́ ẹ̀ sì mọ owó náà aláàdé mọ́kà àwọn èèyàn wa tí wọ́n da gbogbo olùdúró táwọn wá lọ mọ́kà wọn làwọn lọ́ọ́ ta bọ̀ àwọn lọ́ọ́ bẹ̀ lọ́hùn wọ́n wá daṣọ kan bóra bí gbòtútù mú wọn wọn ni wọ́n sọ sọ ara ni lábẹ́ ká lámọ́ lábẹ́ ká kùrẹ́sì wọn ní kùrẹ́sì kọ́ ní láfíìrì. wọ́n sọ kárí ìyá ìná dàrọ́ bá bàbá wo yẹ ká tànà ọmọ rẹ ni wọ́n tọrọ. Ah, àfà bí ọba rí bẹ́ẹ̀ ni. Ah, ah. àwa ń pariwo ní ìsìnkú bàbá wo yìí kàn tàná foundation kan dáre ni ẹ wo gan àwọn ọmọ àwọn honorable Suleiman náà máa wò pé bàbá wa ń ni ẹ káwọn náà máa ọlọ́run ti gba àbọ̀ oyi kan tàná nù. inú Ramadan la wà yìí àjẹ àmú àbí táwọn mẹlẹ́rì ibú o táwọn ń jẹ́ àjà mu. wọ́n bẹ láàrin wa bí báyìí. wọ́n ta. níbọ̀ ọ̀gá gbogbo pàtí ọmọ tó wù mí òun ni tí ń rìn. rọ́bìlá tazarni faruda. ọlọ́run ò ní kó bọ̀ wáyé rárá lágbára ọlọ́run kò ní ṣiṣẹ́ ṣe. ọmọ wa ní bolodú ó ṣe ó dàbá ti da fúrí ìbọ̀ látòkè mú ní à ah, ṣé wọ́n nìkan àbí wà àtàwọn ọmọ rẹ̀ ó lóun nìkan náà ní ibi tó wà yí lágbára ó yẹ kó ọmọ kó àwọn kìnìún jáde kí wọn náà wú àwọn ọmọ bó o ti ṣe tó o bá ń lọ lọ́yẹ kó o ṣe wá bẹ̀ wọn ó ṣòro àgbẹ̀ kó pọ́ ọlọ́pàá ní ọkọ rẹ̀ ọ̀yẹ́ rí tó wọn ta double point ọlọ́run yìí ọtí ò sí rú mi gbogbo àdúgbò ni ọlọ́pàá ní ògá àdì gbogbo bẹ̀ níbi kọjá tán ọlọ́run ní pa ọlẹ́kùn. amina. ọlọ́run ní ẹ̀wọ̀ sàkárì yá bẹ́ẹ̀ bá tún ọmọ ẹ̀ máa dà níyà nígbà àwọn tó rántí ọlọ́run gbà wọ́n ọmọ ní bàbá wòye kàtànáwà ọmọ tí kì í sáyé ọmọ tí ọmọ rántí mi lọ ni ọlọ́run ni ẹ iná dá òun. mo kàwé amẹ́ríkà ní gbogbo ọmọ mi gbọ́dọ̀ ti kàwé kò pé kọ́mọ sọ báwọn ọ orí ìṣèǹdí ó tún lọ́wọ́ bọ́ sí yunifásitì ó tún pàkan mọ́ wọ́n sọ yóò náà ló kọ̀ kan ó yẹ sàrà lọ lóò èkó ó di phd nígbà tí ó darí ó lu etí mẹ́fà báyìí wọ́n wá mú igbó nígbà tí ó tó kún táwọn èèyàn tó wú ó tó kà mí. bàbá pé what is this? dáàdi come and don't be seen. wọ́n lọ bẹ̀rẹ̀ ìyá ìlà. fàbẹ́ jóná. rọ́bìlá tàdárí fọ́rọ̀dà wọ́n ta ọ̀kọ̀ ìrọ̀lẹ́ wá nìdínà. anábìdàkà wo alájà abas ọmọ sàláwù owó sùn pé a ah, òun tán lọ ni òun lọ òun kò láyé lọ yìí sọ̀rọ̀ wá ní lọ́mà. rọ́bìlá. wàdàrúnì fọ́rùjà. adékùnmọ̀ àbí ìbọ̀ ìyàwó rẹ̀ ìṣàwù ní jẹ́ bí wọ́n bá bí pẹ́yàwó ànábì sàkátì jẹ́ ẹni ìṣàwù. òun náà gbogbo táàbí lára àwọn obìnrin táàbí máa ń ranjú gbogbo ẹ̀ ti dáwó kò sí nǹkan kan mọ́ di one twenty bóòlù obìnrin bí ìbá sẹ́yìn tọ́rọ̀ mú kẹ́ tẹ́ ẹ̀ máa ń jẹ wọ́támẹ́lọ̀ tẹ́ jẹ kùkúmbà tẹ́ jẹ kìíní tó máa ń kù díẹ̀ àwa tá a rí nǹkan kan jẹ hara hara báyìí lè yàn rí kó tó kù bẹ́ẹ̀ nílò àwọn ìyá wọn. yàwó àdàbí zakari yà á ti tán àdàbí zakari ìní lọ báyìí. rọ́bìlá tazarni farida. bàbá olórí ẹ̀yọ̀ àdàbí zakari yé ọlọ́run ò dákun wọ́n fi mílẹ̀ wáàsí wáàsí wáàsí ó lẹ́sẹ̀ ńlẹ̀ gan o olórí ẹ̀yọ́ pé láàrin wá ní. rọ́bìlá tàzárí ní fàrúdà. lápò dúró náà ẹ lápò bàbá olórí ẹ̀yọ́ dáná èmi ọ̀dá wọn mọ́ lápò dé mọ́ ọlọ́run yóò kékeré ẹ̀ka wá hóyàn kan wà pariwo ọlọ́run lé lérí ilé ẹ ó lè lérí àtàwọn tó yóò pè lẹ ìrírí ẹ̀yọ́ ìrírí ẹ̀yọ́ mo sì máa ń jí jẹ́ bẹ́ẹ̀ kí ìjọba pàdé ọba ní kòró àṣẹgbẹ̀ẹ́ rẹ̀ mọ̀ wáyé wọ́n gbé wọ́n gbé nìkan ọba ní kòró èmi ò rí rí ó sì wà lẹ́gbẹ̀ẹ́ mi ó sì dákẹ́. ṣé àbẹ̀rẹ̀ ní ìbúgbé pé ẹ̀hìn mi náà ni wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n rà sọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ wá sí lọ́dọ̀ ọba ayáàbá ní igbóbi ìṣàbẹ̀ àbí ọba wọn kọ́ra kọ̀ sọ̀rọ̀ pé èmi ni wọ́n gbé bẹ́ẹ̀ mọ́ níta ni ọba ní kòró wọn ló wà yẹn mo sì fẹ́ mọ́ a. mùsùlùmí wọn ni mùsùlùmí ọba ní kòró àsóhun lójú kó sì ọlọ́run ọ̀jẹ̀ wíwí kúwì mo sọ̀rọ̀ mo wá débi tí ìdílé wa àti mo gba máìkì náà ni àṣùkú náà wá ń pé òun náà lẹ ní òkú tì í mo ní ẹ rọkùnrin tí ọba ní kò rówó jókòó jìlá tẹ̀ gan láìsọ̀ wa ní alájì mo ti ní kan fún yín nọ́mbà mi ọ̀rọ̀dà ọmọdúnrà bí èèyàn atúwádé yìí nísìn olórí ẹ̀yọ̀ bẹ́ẹ̀ nìyí ẹ̀yin ẹ̀yọ̀ ẹ̀yin sakọ́sí wa bí a wà yìí eléré yìí. lọ́pìlá tàdá ní fàrọ́dà. ni ẹ máa ń ṣe anábì ọlọ́run àdúrà ló ṣe kọ̀ọ̀lọ́ ọ̀dọ́ aláyé lálá kọ̀ọ̀lọ́ bomi kan mú kọ̀ọ̀lọ́ bí ìyàbọ̀ ọlọ́sàn yìí ọlọ́sàn yìí tóun ń tàn yìí bí ìbá ṣe pé ẹ̀rú tó ọlọ́run ẹ̀ ọlọ́sàn yìí lẹ̀ wá ń wá lọ kí ni wọ́n ń pè lọ́sàn yìí pákó tí wọ́n gbé tí wọ́n gbé láyé báyìí lásán wọ́n sì ra aṣọ ẹtì kí fún wọ́n tún wá rán mílò òbí fún wọ́n á kó sí ènìkan sí lọ́rùn bàbá àwọn wá tán kò gbúrò kankan yín kọ́ máa sọ̀rọ̀ kọ́sàn yìí ó sọ̀rọ̀ kẹ́rin irọ́ inú yàrá kan pọ́ lọ́wọ́ ìlọrin dùn yọ̀ọ́ àgbélá báyìí bàbá mi ò rò kó sọ̀rọ̀ ẹni àwọn sọ fún ọba náà wọ́n wò yọ. rọ́bìyà dàdàrí ni fárídà. wọ́n sì dún bá àwọn ṣe tí wọ́n ti dún bàbá àwọn dún dún dún bẹ́ẹ̀ ẹ̀ pọ́nlé gàǹgà ọgbà àwọn èèyàn ló bá bẹ́ẹ̀ ni nígbà tẹ̀ sí lọ́hùn ọlọ́run sì gbé tó tóhùn dá ó sì ní ẹ máa sìn wọ́n wá mú káàdì wọ́n wá tó pákó lásì wọ́n rántí mọ́tínú gbàgbé rẹ̀ mọ́ ebi ìkọ́ni ń sọ̀rọ̀ bàbá ìlú kí ni ìbèbí ń bẹ lẹ́kẹ̀ẹ́rẹ́ wọ́n sì ń gba yín ẹ̀yin náà sì ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀ dúró tọ́lọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó kó kí ní ẹ̀yọ mẹ́ta kan ti máa ń dà ẹ̀yin ẹ̀dà níyàn sí wọ́n sàkó ẹ̀dà níyàn ẹ̀ mọ́wọ́ ẹ̀dà níyàn sí ìwà ọ̀gá onífàyè ọlọ́run mi jọ dá ọmọ sí ẹ̀yìn rẹ̀ ẹ̀ fowó

a máa wọlé ọlọ́run ní Tinubu mọ̀ọ́sáì ọ̀ wọlé. rọ́pìlá tàtàrí ní fàrúdà. Ànábì Zakariya ó ní wọ́n lọ́wọ́ má jẹ́ ń jásùn má sì mí lẹ́yọ̀ kan ẹ wo bó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ má ń jẹ́ yọ̀ kan sẹ́yọ̀ náà ni kò bímọ. wà á ń ta khairul warithina ọlọ́run nítorí obìnrin jẹ́ ẹ̀jẹ̀ yọ̀kan wà á ń ta káyọ̀rọ̀ ìwárì sínà kèbí máa wo ìsìnkú ìròjọ́ fọlọ́run kí ni kàtí ìjọ tó lè ròjọ́ fọlọ́run alọba adágẹ́gbà náà ni ọmọ ẹran wa àwọn jẹran jẹran títí àyà máa ń pọ́n kí pọ́n kí wọ́n ti ń gba pàǹpá bẹ́ẹ̀ wọ́n ń gbẹ yẹlé ọlọ́run ni ẹ fọ̀rọ̀ yín lọ sunkún sọ́lọ́run lọ́rùn àníṣàkánú wọ ọlọ́run bíi bímọ mọ̀jẹ̀ ń jáso mọ̀jẹ̀ ń jẹ́mi nìkan. wọ́n ta khairul warithina. a ó ní wọ ọlọ́run ìwọ ló fi lóore lẹ́ni tí ó jogún gbogbo ayé ọlọ́run wá ní ìmú sàkábà yìí ń wo gbà tí ń sọ̀rọ̀ kí la wá rí. fastajabna lahu. ọlọ́run láwọ ọlọ́run sàká ń sọ bẹ́ẹ̀ tán tá a rí pé ọ̀sùn kó sí gbogbo ẹ̀ ó èmi ọlọ́run mọ́ ووهبنا له يحيى ووهبنا له يحيى ووهبنا له يحيى ọlọ́run bàbá òní pé kọ́ lọ́ọ̀dọ́ ẹnì kankan kọ́ lọ́ọ̀dọ́ ọgí kọ́ lọ́ọ̀dọ́ ògún ògún òṣìwò èyàn kó gbogbo orin kan ṣàfihàn tí lò mọ́ tó ti kọ̀ndẹ́mù nínú ọkọ̀ ó kó kalẹ̀ báyìí lámúgínní díà ọ̀pá mọ́tò kókó ìhòòhùn náà ni wọ́n á pè tọ̀ mo o ẹ̀ sàánú òun o sẹ́ni ó dá ọ̀run sóun lọ dá ọ nílé rè irin ń ẹni tó ti pé bí wọ́n ti ṣe tiẹ̀ tán sí wọn bá pẹ́ ìlànà kébì náà yọ àsákà ni kí n tọ̀ sí báyìí kò lè pé káì káì mọ́tò sí mi lérí ìwọ wá pè lọ́lọ́run. ووهبنا له يحيى yá nígbà mo rí pé kò lọ́ọ̀bì kò lọ́ọ̀bì kankan mọ́ ọ̀dọ̀ èmi náà lọ darí sí èmi ọlọ́run náà nìyẹn ṣe èmi náà nìyẹn fún lọ́mọ mo wá ní darí wá dọ̀ mí ah, ọ̀dà wà wà á ní àdàkú yàhàyà oorun tí wọ́n sùn pẹ̀lú ìyàwó ẹ̀ ọlọ́run kí ni gbogbo ní yàhàyà bí wọ́n lóyún yàhàyà wọ́n lóyún yàhàyà. wọ́n á sì lẹ́hánà lẹ́hùn olórí ẹ̀yọ̀ àsọ̀rọ̀ ọmọ wò kẹ́mọ́ yẹn lánàá ọlọ́run èsì ìkàdá sí ọlọ́run ní wọ́n àsìláhánà ìyàwó sẹ́wọ́ ìyàwó etí mo kọ́kọ́ sí mo dá ìyàwó ẹ̀ padà ìyàwó tó ti wọ̀ nǹkan eighty wọ́n wá dá padà sí nǹkan thirty five. gbogbo tí sàkárí jọ ní gbogbo ẹ̀ ṣe wá ó dúró àwọn ní tẹ̀tẹ̀lẹ̀ mo dá padà mo rí bọ́ọ̀mù ẹ̀ mo ebémi ọlọ́run ní kún fáyọ̀ kún náà wí àfa wájú tó ti pọ́n ẹ̀yin ṣe níwọ̀n ọyọ fẹ́ẹ́rẹ́fẹ́ wọ́n dá ànábì Sàkárì yà wọ́n dá tiẹ̀ náà padà sàká ń lò lọ́wọ́ kan ló ń lò dé gbogbo ẹ̀ ṣáà wọ́n kọlu ra wọn ọlọ́ni <laughs> àkọ́kọ́ tí mo kọ́kọ́ sí. iná òǹkà ló yùsàárì òun náà fi lè kọ́ ìhà. dáadáa lọ bá ń ṣe ni yọ tẹ̀lé lórí àwọn ọmọ rẹ bí dáadáa lọ bá ń ṣe ni àwọn ọmọ rẹ yóò jẹ kò lè gbé àánú èèyàn lọ bá ṣe ni àwọn ọmọ rẹ yóò jẹ kò lè gbé ọlọ́ni mo tún yàwó ẹ̀ ṣe fún nítorí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ìdìnnà hàn anabi zakari ìyàwó àti ìyàwó rẹ̀ ìṣàwù yìí. dáná wọ́n nìkan tó ṣe tó. yusari rúdà fil khairati ẹ̀yin àbá ẹ̀wò tọ́nà ń wò kánú yusari'una fil khairati wọ́n yẹ nìkan tẹ́ wọ́n máa ti alápá tètè lọ bí tèmi ọlọ́run irú sí àyíká àgbọn fẹ́ wá sí àyíká bí sàkà ti ń tòun sí à ìyàwó rẹ̀ náà máa tòun sí à ọlọ́run gbogbo yìí ò ní wò mọ́ wọn la. wàyàdìrúnana rọ́gàbà wàràbà. wàràbà ẹlẹ́kejì ló tí mo wò mọ́ wọn la o tí wọ́n bá tún wà ń bẹ èmi ọlọ́run wọn fọkàn balẹ̀ ẹ̀mí wọn balẹ̀ pé a ah, yà sàtàrù tá à ń ṣe ọlọ́run gbọdọ̀ gbà náà. ọ̀làna kọ́. ọlọ́run ní ìkẹ́kẹ́ ta ni mo wò mọ́ ọ la wàkàtú làní akáṣì ìnà wọ́n bẹ̀rù àwọn ọlọ́run púpọ̀ ọmọ ìyá mi sọ bẹ̀rù ọlọ́run musa falọ jẹ lukman lọ jẹ àwọn ẹgbẹ́ ọba ọjà bàtà nínú létí wọn náà wá jáde pé àwọn ti ní ìga gan ọlọ́run àwọn mọ̀lẹ́kà ti ń ṣe o yá nàmọ̀ lọ́wọ́ ó tún welcome ẹ̀ pé you are welcome Mr. mandate is the way to get an air. ẹ pé ẹ má jáwọ́ kó mọ́ ọ̀rọ̀ ọlọ́run Suleiman oyè kan sọ fún wa nù ọjẹ ń wo mu nìkan kọ́ láwẹ̀ àjẹ àdẹ̀mu òun nìkan kọ́ láwẹ̀ ọlọ́run ní gbogbo orúkúnù ara wa ní ká fi gbà wẹ̀ etí yín ẹ fi gbà wẹ̀ mọ́ gbọ́gbọ́ gbọ́ ojú yín ẹ fi gbà wẹ̀ mọ́ òwò kú o ẹ̀yin tẹ́ bá gbà wẹ̀ yín dáadáa lẹ́kọ̀ọ́ nìyí bọ́lá ń bá ń fún yín ní one million ládá yóò sì máa fà wá ní hundred nísàlẹ̀ lọ́hùn èyí ṣe bẹ́ẹ̀ kọjú sọ́tún ní tí a ní ìgbọ́dọ̀ rí gan ni wọ́n ń kó bọ̀ wá bá yín lẹ́yìn. náà wọ́n fi ń tì í kọjá yìí. lẹ́yìn bá ti búdíàmì fẹ́ yẹ jáde ní pẹ̀lú kọ́nsẹ́ẹ̀tì lásán nípe yẹs Lagos làwà wọn bá wà Lagos ìhòhò ni wọ́n ní orin ẹ̀yin abiyamọ ẹ mójútó léyìn ẹ mọ ló aṣọ wo làwọn ọmọ yín ọmọ wọ ọmọ tó wọ̀ kú wọ́n ta kí wọ́n tó bu ẹ̀yin tẹ̀mẹ́ lé wọ́n bu wọn ní ìyá wèrè wọlé adúgbò eléyìí wọn ò ní sì bó o ẹ̀yin wọn kọ́ fèé kú ẹ̀yin lọ nẹ́tíwáàtì ẹ̀ka àwọn ọmọ dàálé àwọn ọmọ òwòkú wọn lé ràn yìí gbogbo tọrùn ń dà sáyé ní sàfikẹ́ yìí múra pẹ̀lú àwọn ọmọ wa ọmọ múndíá tí o ti ogun ọmú náà kètò kèlè kan nígbà tí wo kaba yìí òkú òní wò ẹ kọ̀kọ́ rí ọmọ dárẹ́ rẹ̀ gbígbà wọn sàbí tí ọ̀dá ni wò. alìmọ́ ọ̀làdàkùn kùlànà fíìn. ajẹ́tùmọ̀ bíi àwọn àfáà máa ń sọ tí wọn àwọn ànábì Ọlọ́run sọ tí wọn náà ni àwọn tó gbọ́ gbọ́ àwọn tí ọgbọ pa á alimu awladakum kilo. alimu awladakum kullana fi. bẹ́ẹ̀ bá ń la àṣùbà àwọn ọmọ yín tí wọ́n ti gbanú gbọ́n lẹ́yìn ẹ mú wọn lẹ́yìn ẹ dà wájú ẹ̀yìn ẹ wọn bẹ́ẹ̀ bá máa ṣe báyìí wọn ò ní kíw bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yọ̀ọ́ bá kíw láyé akọkọ tọrọ ụmụ kọkọ wò tá a bá kú tán gbàrà tí wọ́n wẹ̀ wá tá tí wọ́n jù nù kí sàárè wò kán báyìí ní tọ́lọ́wọ́ kọ́kọ́ yẹ̀ wò irun rẹ lọ́rùn kọ́kọ́ yẹ̀ wò jẹ́rùn rẹ wá pé ìwọ́n ń wò ní bá kú ládùúgbò ẹ sá pa àbófẹ́rí gbà bán wọ́n á lọ ọ̀hún bá wọ́n tún wá ń wá sí náà mi ò rí kú lánàá náà ẹ má ó أولادكم كل ناف bọ́ ọba ti kí irun ọlọ́wọ́ ò lè síjú rẹ̀ wọ́ láyéláyé. irun rẹ̀ àkọ́kọ́ ọlọ́run kọjú sáà nígbà yìí gbé wà lẹ́yìn akíní sọ̀láta ọlọ́run tó bẹ́ẹ̀ fà lẹ́yìn ni wà á kíní sọ̀láta. wà á kíní sọ̀láta bẹ́ẹ̀ náà làwẹ̀ tá ń gbà yìí kìí ṣe tó bá wù mí máa gbà ọlọ́run kàn nípa fún wa ni ó ní ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyam. ya ayyuhal ladina amanu. ọlọ́run lẹ́yìn tẹ́ bá ọlọ́run bá gbọ́ tí wọ́n sọ yín mùsùlùmí jẹ́ ní mùsùlùmí ni. kutiba alaykumus siyamu. ẹ wo ó ní mo ṣe àwẹ̀ dandan ni mo ṣe fún yín ẹ̀ ń jẹ bá gbà ẹ̀ jẹ ìyàgbọ́ ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ inú sàárè ẹ̀ tó wá jẹ gbàgbé mi ọlọ́run ká tó níwájú ọlọ́run <laughs> ọ̀nà àwọn sẹ́yìn kò àwọn checking point wà o ṣé wọ́n jí wa nù sàárè náà yes alọ́ wọn sẹ́ alọ́ bí òṣùwọ̀n níbi wọ́n ti mú ọsẹ̀ wa bó la sí láyé wọ́n mọ ìwọ̀n ẹlòmíì ìwọ̀n ẹlòmíì kódà kíní kíní tí wọ́n kó sí òní mì gbèlè pé yóò wu bàbá wa kó mbẹ́ o àwọn lòkè àsìrát wọ́n lọ wé ojú wọn rí wa lọ òkè dàgbà gbogbo wa dàgbà bẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ kírun ẹ̀yà kọ̀ọ̀kan máa bọ̀ inú yẹn ọmọ ọdún pẹ́ ti fẹ́ parí bíríìjì ọba yá lọ́ máa mì báyìí tiẹ̀ fẹ́ bá ọ nù ìsàlẹ̀ rẹ̀ o sì dá ọlọ́run ní iná ni mo fi sí gbogbo ìsàlẹ̀ yìí iná tó jù náà lọ yàtọ̀ sí náà yé ẹ̀sìn lọ́hùn ara ẹ̀sìn kan lè tàǹtì ọ̀rọ̀ ibùsùn Suleiman òye kan òun ló kọ́ ọjọ́ báyìí ẹ ṣàdúrà fún bàbá mi ẹ̀yin tẹ́ ń bẹ ẹ káwọn ọmọ yín jọ kí wọ́n máa ṣàdúrà fún yín káwọn ọmọ yín máa rí i wájú àtẹnubọ̀ ọlọ́run bíi èmi là máa rántí àwọn òkúdàbí onímọ̀ máa rántí wọn àwọn ọmọ rẹ mẹ́rin ló bí ní mẹ́ta ni àwọn náà jókòó wọ́n bá wọn ọmọ rẹ̀ náà nù ní àmọ̀ yẹn mọ̀ wá wù tẹ̀sí ẹ̀dùn hàn bọ́ ọba símọ̀ ẹnìkan òní kọ́ wọn báwọn ló ti mọ̀ sí i. àmọ́ gbogbo ojoojúmọ́ ayé bọ̀ọ̀lọ́ mọ́kàbọ̀dé olórin ìbáná ìbáná àmọ̀ iná wa ya wèrè bí ijó. alìmọ́ àwòládẹ́kùn kúnlọ́lá fi. báyìí ni wọ́n ń ṣe ládùúgbò wa èyí wò pé kọ́mọ̀ rí ọjọ́ yìí wọn agége tí ń gbé yìí ilé bàbá mi ọmọkùnrin kan rẹ́ǹtì yàrá kan lókè òun nìkan la fún pípọ́ rẹ́ǹtì yàrá kan lókè gbogbo yòókù àti mọ́ àwọn tá a bá díẹ̀ ní wá bẹ̀ la máa lò ọmọkùnrin kan wá ń gbélé wa tá a fún lókè òun ọmọ tó bí mẹ́fà ni wọn ò bí wọn rí wọn sọ̀kalẹ̀ lọ sàlẹ̀ lọ sínú bákónì wọn náà ní gbogbo ayé wọn kọgbà bí bá sì lọ àṣùbà gbogbo wọn àti tó kéré wọn yóò gbé dání wọn lọ àṣùbà nù bí bá ń lọ àyílà wọn àjọ ń lọ bẹ́ẹ̀ ni dòní tó fi wá bí ọba sí ilé àwọn ọmọ nínú ìjìlá ṣùgbọ́n wọn lọ mọ́sálásí bẹ́ẹ̀ àwọn mẹ́fẹ̀ẹ̀fà mo wá wò wọn ní ṣé eléyìí lè kó wọn délé ní ṣùgbọ́n sọ pé kó làwọn eléyìí gbé tó lè kó wọlé ẹlẹ́kùn wájú báwọn táàgbò wúrọ̀ wọn ní wájú wáyé yẹn wọ́n sí ẹ̀ tó wọ́n síwájú ah, àwọn tó wà tẹ̀sí jẹ́ mi ládé ìbáyé owó máa wà lọ́wọ́ ẹ̀ كلنا من العلم العلم إن أعظم ومن دون علم كيف نكف بها عنا من ال ọlọ́wọ́n bá ràn án lọ́wọ́ ah, láyé tó wó sí yìí mo ní tàlálọ̀ náà ah, ọlọ́wọ́n bá fún ọ gbogbo bíi tẹ́lá bíi lọ sí wáàsí bóun sí bóun pé ọ̀rọ̀ ajá bíi wá èsì tó tó kúrò padà tó wá sí èsì gbọ́ wáàsí. àyíwá ládùn sírò àbí. ọmọ rẹ ìwọ ní ọjọ́ ọmọ rẹ bá wù àti ọ̀dà wa nínú bàbá rẹ náà ti sè. àyíwá ládùn sírò àbí ọba rìnrìn tí ọ̀dà wọn ní bàbá rẹ̀ láti máa rìn bọ̀ lónìí aago kó bàbá rẹ̀ máa wọlé òun náà kí n bọ̀ alóhùn náà ló ń bọ̀ àwọn ìjọ bàbá ẹ̀ ni. àlìwọlẹ́dùn sí rú àbí. ọ̀nàrẹ́bù Sulemanu yìí kàn kọ́ gbogbo wa nù ká ṣe báyìí lẹ́yìn àwọn bàbá wa àwọn màláìka bẹ̀rẹ̀ kálukú ní méjì méjì màláìka pọ̀ jù wá lọ bẹ́ẹ̀ wà tí wọn wọ pílẹ̀nì tó ń lọ ọba àmọ́ ọ̀la Amẹ́ríkà wọn pẹ̀lú ẹ̀ẹ́dẹ́jọ́ lọ ẹ wo ọlọ́run ẹ̀ sì lè rí táwọn òyìnbó ń gbé gbàdágé ní kàmbẹ́ tí ń wo ẹni tí ó gba físà ẹ̀ àwọn àwọn màláìkà àwọn pílẹ̀nì kò sì sí físà wọ́n tẹ̀lé ẹni tí ń lọ òun ló ní wọ́n wọ́n tẹ̀lé ibì kan náà ni wọ́n ibà wà wọ̀ òun ni bàbá ń wẹ̀ lọ́wọ́ ọlọ́run sì ní bẹ́ẹ̀ tí ń wẹ̀ nínà mo wá sí mo ká gàgá kù fún wọn nítorí wọn bá ń sọ òní kò ní waste wọn gbọ́ ẹ wo olóhùn ẹni tí ọba wá sí lọ́hùn sẹ́ni pé kọ̀ọ̀rọ̀ ayé wá. àyíwá lẹ́dùn sí rò àbí láǹjìdá lálẹ́ òun. fagún bí kọ́ àwọn ọmọ yẹn ní nítorí tó wúlò tí wọ́n fi máa ṣàdúrà fún yín. ẹ fi tọ́ da àwọn ọmọ yín tẹ̀ bá sí mọ́ ìgbẹ́ náà ah, ọlọ́run bá bless dáàdì mi láti kíyàmá dáàdì mi jẹ́ kí n máa ṣe tí mo ṣe ẹ wò ga. ọmọ mi sì bínú wọn fà á bẹ́ẹ̀ ni wọ́n sá ń gbòtọ́ wọlé wá gbogbo ẹ̀jẹ̀ ṣe tó náà tí dáàdì mi bá bínú báyìí wọ́n máa bẹ mi ì sí ìkúrò rárá ẹ máa wo gan. fàkúnbí sílẹ̀ àbí ìjà fàyàyà sọ yìí. ó ní mo pè wọ́n má yà á jẹ bàbá rẹ dáadáa pẹ̀lú dáadáa dáadáa tí bàbá rẹ ń ṣe ní kí wọ́n náà máa ṣe bí bàbá rẹ ti sọ nǹkan dẹ̀rọ ní kí wọ́n náà sọ nǹkan dẹ̀rọ bí bàbá rẹ ti pé kí nǹkan má bàjẹ́ ni kí wọ́n náà mọ̀ pé kí nǹkan má bàjẹ́ àmọ́ no a máa pa anybody ẹ tu sí anybody la ṣé omi lẹ́wàá tu sí wọn láwọn. فقوم بسر أبيك خير يا صاحي ìwọ ọmọ ìyá mi lọ kẹ́kọ̀ọ́ gbogbo àwọn aṣáájú wa lè nínú wọn kẹ́kọ̀ọ́ àmọ́ tí wọ́n kọ́kọ́ ni wọ́n ń lò fún wa wọ́n kọ́ wọn bá àti ṣe administrate àbíkò rẹ ti gbè wọ́n wọ́n kọ́ wọn bá àti ṣe administration wọn ò lò ó. sáwọn eléré la ní ẹ wo Nàìjíríà dáadáa ẹ mọ̀ fún àláwọ̀ eléré akà láwọn ẹ̀mọ́ owó bèdè. ẹ̀dọ́ tí wọ́n ti lé lérí ẹ̀ mọ̀ pé àwọn eléré nì àwọn yẹn wá sí ń lọ bẹ́ẹ̀ common hospital tọ́jẹ́ tìjọba common sikọ́dà ìlàhà ìlàlà àwọn eléré wa wọ́n pàdé ọlọ́run yóò lágbára common hospital common sí oxygen wọ́n wá rúnyàn dé ọwọ́ níbi oxygen wọ́n ẹsẹ̀ wá ń lọ ọ́ra wọ́n tó lọ oxygen dé tàwọn ti dákẹ́. ọsibítù ìjọba wọn máa fi síbi ka oògùn fún wa àánú máa sọ wọn pé after five days tọ tí ọba ti ṣiṣẹ́ tọ ọba padà wá you are going. mo dé maka mo ní tẹ́sí wọn ò ní àyín náà wọn bá lọ mo ní ìsọlágbáwá sí ìjọ ìjọ pàtó mo gbé mo ní ah ó ní ọ oh, ọ oh, ah ah ó ń lo ó sì kógun ọ̀fẹ́ tó mẹ́fà páálí ni o kìí ṣe wọ́n yọ fún wa o kò lè lọ ọmọ ní. Hmm. ó tún lọ ó tún wù kan dé ìsì nǹkan bíi ti lò ó sí ó tún kó ìwé náà fún mi ọlọmọdé àríkọ mo tó wá sí báyìí ah. ó tún kó páálí kan mo gbé kúrò páálí kan báyìí oògùn ẹ wò ló ti létò ètò ìdálọ́dọ̀ tiwa nìyí. àìṣètò lọ́pọ̀lọpọ̀ ọmọ fi yàyàkuyà èèyàn jáde ìyá rẹ̀ ṣe wàhálà ọwa wá di graduate ó wá wá sẹ́kọ̀ọ́ rí lọ wà máa wá pẹ̀lú gbogbo bírèdì tọ́ka yìí òun náà wá wá lókà lókà kékeré èyí tí wọ́n bá kátìkì méjì ọwọ́ yẹ̀yẹ̀kuyà máa tú sí ẹ lára fóònù ẹ̀dá. àwọn náà ti ṣe mítí ní ẹ̀mọ́dé apáyàn o a máa rí di àwọn ẹ̀mọ́dé apáyàn ẹ̀ tẹ gíláàsì wálẹ̀ ọ̀kan náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀hún àátúsí fóńdà sí kínní gbogbo tó yẹ bẹ́ẹ̀ wọ́n kó tán wọ́n sì máa sá wọ́n kà fún bíríìjì kínní wọ́n fún bíríìjì kejì ọkọ̀ àrí bàbá tó wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dára pé ó ó ó lè táwọn ti lọ ìyàlọ́ jẹ wọ́n sì rí bẹ́ẹ̀ ní ìfipá nílùú owó wájú eléré pé ibà kan ibà kan pásítọ̀tù ibà kan rápà òdìdí gan ní láàyè dáhà ibi tí ìyá ti jẹ ẹnìkan lọ síbítù ẹnìkan kú torí fifteen thousand ẹ̀yin wá fipá ní òdiwọ̀ ẹ̀ wá ń gbé ní pásítọ̀ bẹ́ẹ̀ five hundred thousand ibà kan àsìkò ìkàlẹ́ rí ibà kan ibà kan wọ́n ti gbọ́dọ̀ ìkejì náà ìwọ̀n ẹ̀ a bẹ́ẹ̀ làwọn ẹ̀ dúró lẹ́yìn wájú báwọn ẹsẹ̀ ẹ̀yàkúyà nù ti gọ́ọ̀mẹ́ntì ni ebi aṣọ ọlọ́run tó fi wá tó fa àwọn ọlọ́pàá dáadáa nǹkan kan sọ wa tó sẹ́kù láàrin wọn tó ń jẹ́ síkírítì àwọn ọlọ́pàá náà ńgbà tá a délé rí àfìyàjẹ wọn débi pé àwọn náà yẹ̀yàkúyà máa lọ́wọ́ wọn béèrè pépà kan wọ́n lọ́wọ́ anybody wàá gàdájì náà ó dé àásì pépà abẹ́ ìdúró mọ̀ ní fọwọ́ dísìn láàpọ̀ ayélujára mọ́ bìí. ẹlẹ́gbọ̀n yorùbá ní Muhammad. sallallahu alaihi wasallam. ìjọba nàìjíríà ń sanwó wọn gidi tí ò sí wàhálà ní wọn ò ní máa lọ́wọ́ lọ́wọ́ gbà á wọn ò ní lọ bẹ́ẹ̀ bá kó nǹkan kí nǹkan tẹ bá kó nù ọkọ̀ kí ni kan àwọn ọlọ́pàá tá ń bẹ lójú ọ̀nà pẹ̀lú yẹn ọkọ̀ ń dọ̀dọ̀ ẹ̀tọ́ kọ́kọ́ na five hundred and tuntun yìí tá ọ̀gá pẹ̀lú tè carry go our man gbogbo eré èèyàn tó kó ń kó lọ ìjọba dà ṣèjọba lè eh, eh, eh, ọmọ nàìjíríà ṣèjọba ni àwọn àyàwó táwọn bẹ ní ọwọ́ wà sẹ́mi nì lọ́wọ́ ni wọ́n ṣe mítìnì omi kọ̀ọ̀kan kámi bisikíìtì ẹ̀yin lẹ jẹ́ wọn wọ́n jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ̀kẹ́ wọ́n yìí ṣe bàǹkì bàǹkì lórí àwọn ṣe mítìnì lórí wa kí ni mítìnì wo lè ṣe lórí wa gan èwo ló yọrí sí dáadáa nú ẹ̀ ẹ̀ sọ́ka gbọ́ ṣèjọba nìyẹn kí wọ́n náà máa dá àkáǹtì ìṣèjọba lọ ọ̀fẹ́ ní iléèwé ọ̀fẹ́ ní big load ọ̀fẹ́ ní exercise ọ̀fẹ́ ní pencil ọ̀fẹ́ ní báyìrò gbọ́dọ̀ sẹ́kù sí mọ́. alá kullu ma tashku al gbogbo nǹkan lápá ni wọ́n àwọn ìjọba wa wò létí bẹ́ẹ̀. kò sí tọ́ka wọn ebelebelebele àbí kí ni ní dẹ ẹwò yàtọ̀ ẹ̀jẹ̀ wa. ala kullu ma tashku al-hukumata qawmun. alówó báńkì àárín ìgbà ẹwé belebelebele ẹ̀yìn ẹ̀yìn rẹ̀. ala kullu ma tashku al-hukumata qawmun. àwọn oyún àìrówó gbà fún ọyẹ́ nísìnyí oyún àìrówó gbà ẹ wá tó wó ni àwọn five hundred thousand láyọ̀ ojú sí mi àsìkò àìrówó gbà yé fẹlẹfẹlẹ yìí ọlọ́run lọ́mọ yẹlẹmọ tí òbí nìyí wọ́n kó ọmọ ìfẹlẹfẹlẹ nínú lémi wọn ní bàbá ọmọ ìfẹlẹfẹlẹ yìí ọkọ ṣe fóun lòún lóyún ni ìjọba kan náà tún ni. wa kullu muhimmu bal wa kullu yufiduna. ànábì wa Muhammad bó ṣe lọ yìí. sallallahu alayhi wa sallam ìlọrin mà dá o àwọn òun yàn kàfà nẹbi sọ. sallallahu alaihi wasallam. ẹnu ẹlẹ́ẹ̀kẹta bí ká nẹbi ọ̀dá. sallallahu alaihi wasallam inna salata. Ah, ah, ayé tí wọn rí wọn yà kó rí. ala nabiyyi wasilatu. Oh, oh. fi annajatu bal wa fi alimaribawo. anabi ń bọ̀ ayé. sallallahu alaihi wasallam. anabi darí ayé ó darí ayé wọ́n lo ogun àwọn mẹ́fà kan ọ̀fà wa bá àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọmọlẹ́yìn ànẹ́bì ni wọ́n ẹni tí wọ́n tọ́ omi omi wa wọ́n fẹ́ kú omi ló kù tí wọ́n bá rí i mu wọ́n ìmẹ̀ntẹ́ni àlàáfíà wọn ẹni tí o gbòmí fún wa wá dé alákọ̀ọ́kọ́ ló fẹ́ gbòmí fún ọwá ní gbèvélé yìí ó mú òun ju èmi lọ la ilaha illallah ẹ wo gan. ó tún fẹ́ gbé bẹ́ẹ̀ yìí náà ọwọ́ òun náà tún wá oníwo ẹlẹ́kẹta inú gbé fún ẹ̀rọ ìgbó mú òun náà jẹ̀mí náà lọ. àwọn bẹ́ẹ̀ bà wọ́n ò mú mi tí wọ́n kú bẹ́ẹ̀. alẹ́ kúlù máa tẹ̀sí kò lè hùkú ẹ wàá sílẹ̀kùn owó lẹ̀ fáwọn àpéyẹ ẹ sájà àwọn àbẹ̀kúnnù olówó gbà náà àwọn tá à ń so lórí fún ẹjẹ wọn olówó gbà ẹ ẹ ṣe bẹ́ẹ̀ àwa àgbà àrówó jẹun à ń yín patí tó náà lẹ̀ ná àwọn àkáǹsì tó lẹ́nu ọ̀nà báńkì alura wa akára wa léyìn àárín gàgàgbà ṣèjọba nù ṣèjọba là ń lò yìí. وكل مهم بل وكل يفيد advice látọ̀dọ̀ Buhari ẹgbẹ́ jíga ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀pọ̀ ní sẹ́nà rẹ́bọ́dà àti géètì àti padlọ́ọ̀kì ẹ gbogbo ẹ̀ dànù bàbá àjàgà bá kí gbogbo ẹ̀ ọmọ wọlé wá. torí kó wọ́tà límọ̀ kàtàlíkà sórí àjọ. ẹ kiri dànù wọ́n ti tiwa wọn ò ti tọ̀dọ̀ wọn. wọ́n lọ ṣe wá àti báwọn àṣà ní Kánò mo wá parí wà sísá mo ní mo fẹ́ rìn lókè torí kánú lèmi náà gbé Bayero University ni mo lọ mo á ní mo fẹ́ rìn lókè kò yẹ kí n ti gbàgbé wọn wọn ti ṣe ìlú wọn àwọn àyà ńlá yà abúléjì tí ì bá ṣe pé mo jẹ́ n tó lójú ìfẹ́ dálé wa màmá ìfẹ́ dálé wa màmá àwa dọ́jà wọn wọn wá páàkì tírélà lọ́kàn jára ẹ̀sìn ìwọ̀n bí atúbọ̀lẹ́mì ṣe tiwa nìyí ni àgbé ráìsì ó ní mo tiwa náà síbà yìí fọ́nrín ráìsì tẹ́lẹ̀ yẹn wọn náà kọ́sọ́ mọ̀ sínú wọn ní kọ́sí tọ́ọ̀mù ní ó ń lọ́dọ̀ yín nù àwọn ọmọ ìyá wa gọ́sọ́ọ̀mù àfúnmọ́ ah, bọ́lọ́wọ́ ti yẹn bí ọ̀rọ̀ tí wọ́n jọ jẹ mọ́ báwọn bá gba gbogbo ráìsì àwọn ni wọ́n ń gbóòsì kéèyàn mọ́ gbẹ́gbó kẹ́ máa lọ tú ọjà pé gọ́ọ̀mẹ̀ntì ní ẹ̀yà ọgbọ́dọ̀ ìbò yunifásitì tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ tú ọjà ìbò lọ́gbàdé inú ìgboro bí ìbáṣepẹ́ yìí ojú yìí fọ́. ebi bìkẹ́ wọn ti kọ kọjá tó fi wá dọ́jà tẹ́ wá ń já sọ́ọ̀bù àwọn ọmọ ọlọ́mọ lọ́jà ìjọba kan náà tún ni bàbá Tinubu ọlọ́run okùnrin ẹ bá ti débẹ̀ ẹ tẹ̀ ti débẹ̀ ni ẹ bá ti búra fún yín tán gbogbo ẹ̀ ní ẹ tún ṣe fún wa gbogbo epo tí kálukú ń ta ní ètò wù yìí àá bàbá Tinubu ẹ bá tu gbogbo ẹ̀ ṣe ọmọ olódòdó ẹ ti débẹ̀ náà bàbá tó ń mú ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ lórí kẹ́yìn wọn sọ ó ní mo ní ẹgbẹ́ kínní ìwá èmi ló ọlọ́run ní olóòótọ́ ìwọ náà lọ́kàn wọ́n wá jòkó tayé wa pé náà àmúgbò ẹ̀jẹ̀ wá há jù wọn káyì kẹ́yìn rí wọn sìn kó pa everybody ẹ máa gbọ́rọ̀ ọ̀bù kọ́ ọ wá pa everybody lọ́kàn àbíkọ́ ọbẹ̀ lọ́hùn. bẹ́ẹ̀ náà nàìjíríà ó jókòó lẹ́ẹ̀mọ̀ sẹ́pẹ̀lẹ̀ nàìjíríà ló wà kò ní kankan nàìjíríà yóò lè bẹ́ẹ̀ tà mọ́ ah, ẹ má sọ báwọn àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn gbọ́ ọ sọ̀rọ̀ ọ̀rẹ́ ni ọmọ amẹ́ríkà tó bá jí tó ni God bless America ọ̀wá ní kankan lè lọ wájú mọ́ lọ wájú kó o fi sí rìbáàsì. bọ́bá lọ wájú kó o fi sí inú ìlú yìí náà láti lọ yàrá àdúrà dan alijanna nìyẹn ọwọ alijanna ọlọwọ kẹyọgẹ. amiina. gbogbo àwọn amúrúta rẹ ìlú yìí láti lò wọn gbogbo àwọn gọwọ ní ìlú yìí láti lò wọn. gbogbo àwọn ayálà ń lo gbogbo àwọn tá à ń lò yìí olóko mínísìn àwọn bẹ lọ́hùn. bẹ́ẹ̀ bá ní tírẹ́nì bẹ́ẹ̀ bá ní kóòsì tírẹ́nì mọ́kàndínlọ́gbọ̀n o ni wọ́n ti dá lọ́nà tí wọ́n ti kó wọn lọ́hùn yóò máa wo tíṣì báyìí yóò sì máa ta iná yìí ó sì ní kí la máka kékeré kan báyìí àti jàlábíà a máa wò yìí nítorí mú orókọ mi dìde gírì ní kẹrẹ sọ pé yéé ọlọ́run gbogbo tírélà bíi ọgọ́rùn tó kó máa lú gbogbo ẹ̀ ló jóná ló fòde. tàrí kó wọ́tà límọ̀ kàdárí gàzóra jọ. ọlọ́wọ́ yìí àwọn mùsùlùmí ọlọ́wọ́ bá a kì í ṣàbòsí àbòsí ní ọjọ́ nàìjíríà òrojú èsè nàìjíríà kílódé tó wọn lọ́wọ́ yìí kílódé. bẹ́ẹ̀ dé mọ́kà jàlábíà yìí náà ẹ̀ ti gbogbo wọn wọ̀ ntẹ́ kà fún ma pé olówó lé yìí pé jàlábíà tẹ̀ yọ yàtọ̀ sí ìtẹ́ ìwọ̀ kankan náà ti gbogbo wọn wọ̀ nínú ni mo sì fi run wọn lẹ̀ àwa náà yìí dàbí sẹ́ra wá bọ̀ kótó kan tìjọba gan se ìrún tọ́lọ̀ ní akí bó ti ní akí nu ẹ̀yin mọ́ mọ́ ara ẹ̀yin mọ́ mọ́ asámú ẹ̀yin mọ́ mọ́ òsì kan tí ẹlẹ́ka sámú olùsì. táwọn èèyàn wà á kún ẹ̀ gbogbo ẹ̀ wà á kún owó taxi ọ̀ wà ń bẹ̀ ọlọ́kadà ọ̀ wà ń bẹ̀ ọmọlú ọ̀ wà ń bẹ̀ nígbà ẹbí adébẹ̀ kí ni à ń ké tí gbogbo ẹ̀ ní ikú jì mọ̀rẹ̀ báyìí àṣekèké àṣekèké ẹ̀yin náà kó bá wà èyí tí ó ti ká máa múra kankan wọn ni ẹsẹ̀ ká máa wò tábìlì tó aláwọ̀ aláwọ̀ ìṣọ̀lá ẹ̀rẹ́ ìyá ìyá lẹ̀ sọ́dá ìyá ìyá lẹ̀ kí ní jẹ́ ìwà yà. torí kan wọ́n tà lí kàdá lè kà sọ́ra kan. ẹ dàkún sí èyí ń nu a tún wá wọlé mọ́mú bóyá owó tún gidi dáadáa ní kọ́lọ́mù tó yá fi sìkámọ̀ tẹ sìkámọ̀ àti òun gan ni méjì òye ní ibú èèyàn ní ìwà alhamdulilayi alhamdulilayi alhamdulilayi o bila kana wala sama wa tɔɔriki alima wa akibaru aa. tariko wa taalimo kadali kasola tɔn. wọ́n ti ká asamu gan asamu sì lélẹ́yìí o ìmáàmù ti ń kí fún yín ọ̀bẹ̀rù ọlọ́run kíni jẹ́ yaasin alahu akibaru a ah, eri yíyí ẹ̀sìn ọlọ́run náà lẹ́sọ̀ ní báyìí ẹ̀sìn ọlọ́run kéèyàn fẹ́ gun bíríìjì third land bridge láti bẹ̀rẹ̀ lọ́run èèyàn fẹ́ gùn bọ́yọ̀ kàrà lógun àbótí ẹ̀rín bọ̀ tí wọ́n bá ń pè òun ní haram wọ́n ń pè òun ní o ó bẹ̀rẹ̀ ẹ̀rín yẹn wàláì ó rìn third bridge tán wọ́n sì ká mà wọ́n máa kírun lọ ọba araka àkọ́kọ́ ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbéra láti ìyànà oorun so gbọ́dọ̀ gbẹ̀rẹ̀ ni ọba ìyànà oorun ọba àrùn ẹ wá yìí sẹ́yìn ní ọlọ́run ń gbàdúrà àwọn ọlọ́run kò ní gbà sẹ́yìn bẹ́ẹ̀ ti ń kí ti yín nìyí nìyí ẹlòmíì tó ké kúrò àríta àtúgbé kúrò àrí kókó ké èpè ní sẹ zanzamawo zanzamawo zanzamawo alẹ́ kó ká dasọ̀ tì í na nínú ibi èwo tẹ́ para yín tẹ́ kúránì náà lẹ́ gbé yìí ẹ mú kúránì ẹ jù síbi tẹ́ ẹ rí wọ́n ṣe tàfsírì ládùúgbò yìí tọ́ yẹ kẹ́ ẹ kúnnú mọ́sálásí kẹlẹ́ ọgbọ́n ọlọ́run báyìí wọn ò gbẹ mọ́ wá tàfsírì ẹ jókòó ẹ ọlọ́run kàkà tẹ́ fi gbọ́ lúdò lẹ́kún kàdé lẹ́ ta níbẹ̀ kọ́ ti ṣe tàfsírì. dínà nàbí yé muhammadan àkàbárò. àmàlà yìí rí yá. نعم المتية للفتى آثاره àní tá a bí ọlọ́run ọlọ́run náà ní tí ó bí wa bó rẹ ti sinmi ọba tiẹ̀ kan ọjọ́ ọkú yìí kọ̀tán ọjọ́ ọkú yìí náà dáadáa o gbogbo bó ti wù kó tó nísìnyí láàmú ayasọ ọlá láàmú àdì gbogbo bó ti wù kó tó àdì àdì ọ̀tá báwọn gbé ọlọ́run dínú sàárè gbogbo owó tó ní tiẹ̀ kọ́ mọ́ gbogbo ilé tó kọ́ tiẹ̀ kọ́ mọ́ gbogbo aṣọ tó gbónú olóòpù tiẹ̀ kọ́ mọ́ ẹ rọrùn mi ni ẹ̀rí jàǹjàn jàǹjàn ti tẹ̀ lómi òye jàǹjàn tiẹ̀ kọ́ mọ́. wàlá tàn ṣàyà ọmọ tó ṣàjà là sàrí ríkà fáwọn tọ̀rìkọ́ bí nàfàrọ̀ ọmọ ìyá mi bọ́ọ̀ bá ń ṣe yìn láyé sì máa rántí ọjọ́ kan tí wọ́n gbé ọ sínú pósí tí wọ́n gbé ọ sí ìjìká báyìí wọn lóun náà wọ́n ń gbé lóhùn. wàlá tàn ṣàyà ọmọ. má gbàgbé ọjọ́ kan. tùsà jàlá sàrí ìríkà fáwọkà ríkà bínú faru. kọmíṣánná kò jẹ́ kọmíṣánná wọn jẹun aláàjì Buhari kọjá aláàjì Buhari mọ́ kí ni wọ́n ṣe wọ́n wẹ òkú lọ́wọ́ ni wọ́n wù kò sẹ́ńtì ọ̀dà yìí ló fi wọ́n ń wẹ kọmíṣánná náà ni àwọn wẹ bàbá wa kábíyèsí náà ni báwọn bá dé àwọn ọba báwọn lọ akópáyàn lẹ́rìn èmi èmi kí láti ṣẹlẹ̀ sí kú ẹ̀dá wàdúrà báyìí ọba wàjà ni ọwàjà ó kú sílẹ̀ ni àní wọ́n kú. wọlé dáhùn sàyà máa. má gbàgbé ẹjọ́ kan ọmọ ìyá mi olówó lọ́ba jẹ́ ọlọ́lá lọ́ba jẹ́ onípò lọ́ba jẹ́ bọ́ba ń bọ̀ tilẹ̀ ń bá rọ ìwọ náà máa wọ ìwò òyìnbó ṣe mọ́tò ọwọ́ àfi mẹ́rọ̀ mẹ́ta sí ti iná àti tọ̀tọ̀ àti tòsí máa wọ ìwò sẹ́jọ́ da fún ọ pẹ̀lú bó ti ṣe. wọlá táwọn ṣàyà ó máa. wọ́n gbàgbé ọjọ́ náà. tùsà dáàlà. dákun bí wọ́n bá ṣe ń kára bí wọ́n ń dáadáa ládùúgbò rẹ̀ máa dá sí àdúgbò rẹ̀ nù ní wọ́n bá fẹ́ kọ́ mọ́sálásí tó bá lágbára àti kọ́ta tó bá fẹ́ pariwo o rẹ̀ ọkà tó ẹrú ọlọ́run kan ó ní wọn mọ wájà yanrin o ó sì ní amọ́dà akọ òun kò ṣe fọ́lọ́hún nu ẹ̀yìn kan bẹ tọ́lọ́hún kẹta ẹ̀yìn náwó sí ọ̀rọ̀ tọ́lọ́hún ẹ̀yìn náwó sẹ́sì tẹ̀sí mọ̀ pàwọn kan ní ẹ̀wọ̀ yìí àwọn bàbá jí máa ń wẹ̀ fún ni wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ni tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run wọ́n máa béèrè ṣé ẹtí tómi gbóná sílẹ̀ ó gbé bẹ́ẹ̀ omi tútù ńkọ́ ó gbóná ti wà nílẹ̀ kí ni táwọn àjùmọ̀ wọ́n wọn lè gbogbo ṣé gbogbo ẹ sá ti pé mhm. ẹ ti rẹ gbẹ yín aláǹgá bá mú igi dàbí tilẹ̀ kú mi máa nà nà dáadáa ní bá mi hm. níbi ìwọ́n ti sọ̀rọ̀ láyè gbogbo owó tó ní àwọn kan tí wọ́n ti gbé wọ́lọ́kù táwọn ará níta àwọn ọmọ rẹ ti yọ bẹ́ẹ̀rù tí ewu gbogbo tírélà tó ní àwọn ọmọ rẹ ti ń kà láàyèdà gbogbo jípà tó ní àwọn ọmọ rẹ ti ń kà wọ́n ti ń pè wọ́n lẹ́wọ̀n gan ọ̀làgàbà ẹ̀jọ̀ lọ́la afẹ́fẹ́ gbogbo kọ́kọ́rọ́ tírélà wa kẹ́ á wọ́n bẹ̀rù tá a gbé ọsẹ ní bá kùtọ̀ sọ̀rọ̀ wáyé. àmọ́ wa nà ọ́ mbẹ̀ ò lè ṣe yé gbèlè wọ́n mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn bá lu ọ̀tọ́ wọn bá ro ayélujára wọ́n náà mú a pa olórí tí o ti bílẹ̀ lẹ́lẹ́ a tún pa. wọlá tán ṣàyà máa. àbáwọn bàbá tí ń wẹ̀ kú ni wọ́n láàánú púpọ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ bọ́tò ò báwa ń ṣe láàyè ẹ máa sọ pé láàyè ìlànà èyí ṣe tọ́lọ́ àwa ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ tán àwa ń ṣe láàyè ìlànà tẹ̀lé lọ sàárè èèyàn lánàá bá sàárè ní ibọ́ lọ́wọ́ kákúkú dákẹ́ ẹnu wa ká mọ̀ pé tọ̀ olùsí àgbẹ̀ ọlọ́run ìtọ́lọ́run kọ́ni ọ̀pàdé ẹ máa rúṣọ gbogbo ayé tiẹ̀ pátí ni pátí lóò ní sẹ́ni ọ̀nà ọ̀ya kọ́sà máa tán náà. kẹ́ ẹ mú mú kú mu gbogbo tọ́lọ́ ní amọ̀mù kẹ́ ẹ dà sáyà bí ẹ ti pẹ́ dà parẹ́ lọ díẹ̀ díẹ̀ nítorí bá sèyàn lẹ́yìn ọwọ́ báyìí abilesi lẹ́sẹ̀ dókítà owó yọ tọ́jú inu fún ọ inú ni dangerous tọrọ ń gbé ni níyà yìí heart ní lókè kidney bẹ́ẹ̀ wá wo gbogbo náà tọ̀dọ̀ yà ní lọ bó o ti mú lọ́ọ́ dà sí tọ́ba kọ́kọ́ wáyé Tọrọ ń bá sọ fún ọ pé ìwọ lọ́kọ̀ọ́kọ́ ẹ̀kẹ́ rí ọmọ yọmọ yọ àwọn aládùúgbò àwọn onímọ̀ nǹkan kan ah brother Razak ẹni bẹ́ẹ̀ bàtà yẹ ọlọ́run ẹ̀kan ẹ̀kan tóbi òun náà mọ̀ rẹ́rìn ó tóbi lífà rẹ ti ní problem ó ó ní ó kù mí. lọ́ọ̀kẹ́ ànàdálíkà zikiru wáyé máa tọ́lù bàtì ilé ìmọ̀ náà ìjìlá làlè máa adékọ̀bí àwọn jàgàjàgà níbẹ̀ ń jòkó yìí yá sàdúà èyí tá a wí náà tún ká máa lọ ní. ọ̀nà ríwù lágbára ọlọ́run ọlọ́run bá tó nítọ̀ à ń bẹ nínú ayé a tún máa pàdé ní lọ́dún tí ń bọ̀ ọlọ́run ò ní pa wá. àmín. ká tó pe àwọn jàǹkàn wọlé ọkọ̀ kọ́ máa bọ̀.